oríṣiríṣi ìṣẹ̀lá ń gbọ́ àwọn kan ní àwọn kan ní ọba oníjẹ poison ni wọ́n ní kò lè dúró kò lè dúró kọrin mọ́ ó ní òkọrin ni kí lẹ fẹ́ sọ pa ilé sà. no no no it's it's it's like pé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunny Adé ń gbà yẹn. Hmm. ṣé téèyàn máa ń ṣiṣẹ́ Òṣùpá máa gba show from Monday from Monday láti gbà tí gbà tí mo fi wà lọ́dọ̀ Òṣùpá yẹn a máa gba show láti Monday to Sunday Monday yẹn sìn yóò lè jẹ́ pé show àwọn show kan wà tẹ́ pé àwọn fans ni wákìwá lé ní Monday or Tuesday kó máa wá ṣe birthday surprise fún wa wá ṣeré fún wa tó bá di àti wednesday yẹn wọ sunday ó máa máa play ni. kò sí sinmi rárá. á dẹ̀ dúró kò sí á dẹ̀ dúró for how many hours ó lè jẹ́ bí kò dàbí àwọn hip hop tó ń gbé just one song and everything sí òun máa kọrin kí everybody for eight hours or nine hours ó sì kò tó jọ hmm. nǹkan tó ṣẹlẹ̀ sísan ní adé ń gbà yẹn pé pèsè àdé wọn náà poison ẹ̀ ni ó dẹ̀ ń sọ ńgbà tó dé pé ara ń fẹ́ sinmi ni àgbà sísan ní adé ti ń rẹ̀ sí ṣé nǹkan ṣẹlẹ̀ sí mọ́ ni. Hmm. they need rest in a normal ẹ mọ̀ pé nǹkan tó ń pa àwọn òṣèré wa náà nìyẹn hmm. most people àní tíátà àmì into tíátà industry nígbà tá a fi wà níbi tíátà yẹn tá a máa ń kọ story aláìka máa ṣiṣẹ́ òru bẹ́ẹ̀ni ṣẹ́gẹ̀t tá a bá fẹ́ kọ story a máa ní ẹjẹ́ ká pàdé lóòótọ́ ẹ báyìí òru la máa ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ tó náà tá a bá jí lọ́sàn-án náà àtún ní ṣe kí ni àtún ní rest a máa ya fíìmù wọ òru ẹ̀gẹ́t àtún ní sùn ó lè jẹ́ pé ohun táwọn onítíátà ń sùn tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ ó lè má ju three hours lọ. in a day ìlú three hours yẹn wọ́n tó lọ kan lẹ́kùn mọ́ director lórí àbí artist kan lórí bóyá wá ṣiṣẹ́ wá ṣiṣẹ́ I can cite one example gbàtí mo fi ń ya agbófinró Ìjẹ̀ṣà ó ṣiṣẹ́ mọ́jú wọ bíi five o'clock ó wá lóun fẹ́ lọ sùn ó ti rẹ̀ ó lọ sùn by nine o'clock director mi jẹ́ nìkan tí ò kì í sùn òun ti jí ní seven gbogbo ah, wa sùn five o'clock director ti jí ní seven o'clock láàárọ̀ ó Otu nika káwọn ají everybody wọ́n lọ bá jẹ̀ṣà nínú yàrá ní nine o'clock ó sùn ní five wọ́n lọ jí ní nine ìgbà tí mo wọlé tí mo rí tí ó ṣe ń sùn yẹn àánú ẹ̀ ṣe mí gan pé ẹni yìí need rest náà pé èmi mo níṣẹ́ kí ni mo fẹ́ ṣe. Hmm. mo láti jí ó jí ó ní ṣiṣẹ́ ti yá ni mo ní ah orun orun wo rẹ̀ tí ìrorun sùn mo dá ó yá wá ṣiṣẹ́ ó tún ṣiṣẹ́ yẹn di alẹ́ ọjọ́ kejì ni alẹ́ ọjọ́ yẹn náà so gbogbo ẹni mò ń rò lọ́kọ̀ pé téèyàn bá wá ń ṣe báyìí báwo ni òsín tẹ́rì ní ẹ̀tìyàn káwọn òṣèré tíátà nìyẹn ẹ woru mọ́fì tó kú yẹn sì nobody nobody care to know tápẹ́ lu òyìnbó ni wọ́n á gbé lọ sí kíní pé kí ló pa sódà láti fi kọ́ àwọn míì lọ́gbọ́n ipe nǹkan wọ́n á disclose ẹ̀ openly ipe nǹkan tó pẹ́ ní ilé lẹ́yìí o sódà lẹ́yìn yòókù ẹ má fọwọ́ sí kòtò yẹ o kí ló pa Yomi Ogunmọ́lá stress ni now Hmm. stress tẹ́yà bá ti wà too stressful jù irú eh, èyí tó kú ní ẹjọ́ mẹ́ta yìí náà sí kọ́ndrì hmm. stress ni kò sí nǹkan kan kò sí nǹkan kan. Eh, àṣejù gbowó ló pọ̀ ni àbí situation nàìjíríà ló yẹ kí ìgbowó náà kó máa jáde tán kí lè yín rí sí. ẹ ṣe rí bí nǹkan tí èmi rí sáàrin yẹn ni pé ìfẹ́ tí ìgbowó ní sí ilẹ̀ yorùbá òun ló jẹ́ kí wọ́n máa ṣerú nǹkan tó ń ṣe yẹn ìkọ́tẹ́yìn ò bá nífẹ̀ẹ́ yorùbá yẹn ò ní máa fẹ̀mí ẹlẹ́ fún nǹkan bẹ́ẹ̀ even gan i ask him personally wípé ah oṣà kí lè fẹ́ gbà mí kíní yìí ṣé family lè fẹ́ tọ́jú ni àbí ẹ fẹ́ dúró fún ilẹ̀ yorùbá àbí kíní kan tẹ́ wọ́n á gbọ́ pé kò possible káwọn àwọn òkè oorun sùn táwọn bá ti ń gbọ́ pé problem ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ok kí ló fẹ́ kí ló fẹ́ charge ìgbòho fún tẹ́mi call eh, demonstration yìí kan pààyàn bẹ́ẹ̀ kò pààyàn. as from next week now uh, we are ready to disburse about almost two million naira. Wow. to Nigerians so láti jẹ́ àwẹ̀ ní o torí àwẹ̀ cause of Chief Sunday Igboho ipa tán fún wa lówó yẹn sìn Chief Sunday Igboho one million naira. wow àwọn tó tún pè tọ́jọ́ rẹ̀ wọn bí a kà sí mi lítà àwọn kọ̀ọ̀kan tó pè yẹn àwọn náà tó donate additional one million naira. wow just in two only two people. okay so we. Alore TV Alore TV. so báyìí sìn ẹ ti wà ní Germany onífíìmù ní promota olórin ní kẹtókò Nàìjíríà ẹ ti pa ẹ ti ní àríkìní káwọn máa retí látọ̀dọ̀ Embassy Films and Records. ẹ ṣe àwọn pípa tí mo débi báyìí nígbà tọrọ fíìmù yẹn tó rí bó ṣe rí tí mo débi báyìí sìn mo ní bóyá mo ní Embassy Foundation tí mò ń ṣe tó ń tẹ́kẹ̀ àwọn sickle cell anemia patient. bẹ́ẹ̀ni. so tí mo dẹ̀ ti ṣe ribiribi nǹkan fáwọn èèyàn ní nàìjíríà so nínú àwọn ramadan yìí ń sìn àwọn àìmọye àwọn èèyàn tí wọ́n dìde ìrànlọ́wọ́ most especially àwọn eh, chief sunday Igboho wọ́n ṣe ribiribi méje àmẹ́fà fún iléeṣẹ́ embassy foundation even gan just of recent ni wọ́n ti fún wa ní five hundred thousand tẹ́lẹ̀ sunday Igboho sunday Igboho àbí. ya èyí ká fi tọ́jú àwọn mùsùlùmí so just wọ́n tún wá pè mí ní àná pé tó bá tún di next week àwọn á tún gbé another one million lẹ̀ ká tún fi bọ́ àwọn mùsùlùmí ìyẹn ìgbòho kí làjọṣepọ̀ yẹn àti ìgbòho kí làjọṣepọ̀ yẹn ṣe germany bẹ̀rẹ̀ ti ah. pàlẹ́ ni àbẹ̀ ti mọ́ra nàìjíríà mi kan tó di pé wọ́n wá sọ̀hún. èmi àti ìgbòho a ti pàdé more than a ti mọ́ra more than twenty years. sunday ìgbòho ti pẹ́ gan a ti mọ́ra yes a ti mọ́ra tipẹ́tipẹ́ a ti mọ́ra tipẹ́ but ṣé mọ̀ pé níta tó wá fi close òun ni pé Dr. Saheed Òṣùpá tá máa ń lọ sọ́dọ̀ ẹ̀ ńgbà yẹn hmm. tá máa ń lọ sọ́dọ̀ Sunday Igboho ńgbà yẹn so ìgbà yẹn wọ́n tún wá fi ń ṣe ilé tó ń kọ́ ilé tó ń ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn. Nìbàdàn. so Nìbàdàn nǹkan tó tún fi close nìyẹn so ìgbà tó máa fẹ́ ṣe birthday ìyàwó mi so mo wá ọ̀rẹ́ mi ẹ̀ ń pẹ́ nìkan ní ṣégeyà níbí báyìí so mo wá sọ fún gómìnà mo ní mi ní nọ́mbà gbòó pé mo dẹ̀ fẹ́ kí gbòó wá sí birthday ìyàwó mi wá náà pé kí n jẹ́ káwọn pè náà àwa pé òṣà ṣọwádà ẹmbásì à ṣé tamani ló wà ní mú tamani mú wa o à ó máa wá o ṣẹgẹt bí kò ṣáà ṣe wá sí birthday yẹn nìyẹn to the surprise of e- almost everybody because they believe that mo ṣe wà mí báyìí sí pé tí wọn bá fẹ́ gbó e- Ìgbòho dìde o àwọn tó bá ṣe Yorùbá nation nìkan ni ó lè gbé dìde ló lè ṣe nǹkan báyìí o but to the surprise of everybody Ìgbòho attended my wife uh, birthday ẹ ti gẹ́ẹ̀dì gẹ́ẹ̀dì mo lọ sí so tí mo dẹ̀ wà grateful èmi gan mo lọ sí Bremen níbi tó ń gbé mo lọ dúpẹ́ lọ́wọ́ wọn hmm. tí mo dẹ̀ sọ fún ẹ pé ta mo dúpẹ́ o fún wíwá tán wá síbi birthday mi. so nígbà tí olóyè padà sí nàìjíríà tó wá ṣe òkú yà wọn mo sì nígbà bóyá ọ̀dà kan ṣe wà rand hmm. oríṣiríṣi nǹkan tí ó ti ń ta ti ń gbọ́ lọ ta ti ń gbọ́ lọ sí èyí tí mo dẹ̀ mẹ́pẹ́ ẹ̀yin náà ń fọ́lù ẹ̀ ṣé àṣejù gbowó ló pọ̀ ni àbí situation nàìjíríà lọ́yẹ kí Ìgbòho náà kó máa jáde tán kí lẹ̀yin rí sí. ṣe rí bí nǹkan tí èmi rí sáàrin yẹn ni pé ìfẹ́ tí Ìgbòho ní sí ilẹ̀ Yorùbá òun ló jẹ́ kí wọ́n máa ṣerú nǹkan tó ń ṣe yẹn ìkọ́ tó yàn bá nífẹ̀ẹ́ Yorùbá yẹn onímọ̀ àfẹ́mí ẹlẹ́ fún nǹkan bẹ́ẹ̀ even gan I ask him personally wípé ah o ṣà kí lẹ fẹ́ gbàǹbì yìí ṣe family lẹ fẹ́ tọ́jú ni àbí ẹ fẹ́ dúró fún ilẹ̀ yorùbá àbí kí nìkan tẹ́ wọ́n á dẹ́ pé kò possible káwọn àwọn òkè rọrùn sùn táwọn bá ti ń gbọ́ pé problem ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá. àná hmm. alhamdulilayi pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àwọn tó jẹ́ gọ́ọ̀mẹ̀ntì lókè náà àwọn aṣíwájú bọ́lá mẹ́tì wọ́n ti understand nǹkan tí gbòòwò dúró fún Ìgbòho ti wà padà láti Nàìjíríà ó ti padà sí bíbá yín sìn ṣe kó tó bá yẹ pé wọ́n against ẹ ni ṣe mọ̀ pé wọ́n á ti take action gbà tí Ìgbòho wá sí wọ́n ti pa wọ́n ti wà ní Germany bá a jọ ríra ní last two weeks gan ṣẹ́gun wọn ti gbé but wọ́n ti understand wípé ẹni yìí kò ń ṣe pé bóyá Igbo ok kí ló fẹ́ kí ló fẹ́ charge Igboho fún tẹ́mi Igboho call eh, demonstration rí kan pààyàn bẹ́ẹ̀ kó pààyàn. Eh, nǹkan tó kù náà ni pé kí àwọn èèyàn máa retí eh, another another giveaway from iléeṣẹ́ embassy foundation okay. courtesy of Sunday Igboho and àwọn. Uh, ọ̀rẹ́ Sunday Igboho kan náà wà tí wọ́n ṣe dáadáa pẹ̀lú wa etiquette àwọn ọ̀rẹ́ wa àwọn ọ̀rẹ́ Sunday Igboho wà tí wọ́n ṣe dáadáa pẹ̀lú wa bíi Kasim Iletu àtàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àti Alhaji Sonibare Kòsọ́kọ́ tó wà ní Germany bí báyìí àti àwọn kan náà wà tẹ́ pé mi ìrántí orúkọ wọn sì tẹ́ pé rotubọ nínú kíní wa but a ní another another another package àpé tó bá ti kù ten ten days before kí Ramadan tó o tó parí sheget a ní a package fáwọn èèyàn ẹ̀wọ̀n through eh, olóyè Dr. Sunday Igboho jẹ́ pé ó máa lọ sọ́dọ̀ àwọn opó àwọn tó bá ní ìpèníjà eh, àìlera sickle cell anemia patient even gan very soon we are bringing uh, uh, sickle cell uh, hospital to Kwara State. Wow. So we eh, bóyá bóyá bóyá lu yín la mọ́ máa ṣe sí àtìmọ́. Ẹ máa gbé bọ́n ẹ máa gbé bọ́n sàárẹ̀. A máa fún yín lẹ̀ sàárẹ̀ ilẹ̀ pọ̀ rẹpẹtẹ sàárẹ̀ a máa fún yín lẹ̀. Eh, so we are and right now a máa ṣe unveiling of our ambassador. Okay. Uh, one uh, uh, uh, one lady in Germany here, then Igbo Amashi, I'm feeling as our patron. Okay. Uh, uh, so and by the special grace of God, we are we are inviting about two journalists to this place, wow. Germany, okay. to come and witness the occasion, one on one. So we are planning it in summertime. We are going to do that. Oh. So by the special grace of God. Allah, so àwọn tí wọ́n wá ní àwọn tí wọ́n jẹ́ beneficiary yìí báwo ni ẹ ṣe máa ń reach out sí wọn kí ni criteria kí ni nǹkan tí wọ́n máa ń lò tí wọ́n máa fi ń ráǹfààní jẹ lọ́dọ̀ Embassy Foundation a ti ní nọ́mbà tá à ń pè jáde fáwọn èèyàn tó yẹ kó máa pè tó ẹni tó bá ti ní certificate tó lè fi prove wípé òun wà òun ní ìpèníjà sickle cell anemia patient. certified ones ok wọn kì í wọn kì í bí but gbogbo àwọn tó ní bíbá àwọn tó wá láti Africa ni. wow so wọn rí i pé oògùn tó ń lò ń bíbá yìí it is just one tablet ló ń lò fáwọn tó bá ní because last born mi ní ìpèníjà sickle cell anemia patient just one tablet so àwa ń rò pé ah instead ní Nàìjíríà oògùn tó máa ń lò ó lè kún báàgì àpẹẹrẹ kan hmm. tó máa ní kí wọ́n máa lò tí mosquito bá ti jẹ wọ́n kí ní kọ́ bọ́ tó gún eléyìí is just one tablet so we are now talking to the àwọn kan wà bí àwọn red cross àtàwọn kan bíbá yìí pé this disease is very common in Nigeria báwo lè ṣe fẹ́ máa wá establish hospital níbẹ̀ yẹn tó yẹ pé this treatment ẹ̀ fún wọn bí báyìí. wọn lọ fún wọn lé. brilliant to nǹkan tó ń fún wọn ní ìlú yẹn so and they approve their proposal and they now say okay we should get a land to máa ní sí ọ̀fọ̀ tó dẹ̀ máa government approve and government approval wípé they can come and establish the hospital in Nigeria. ẹ máa bọ̀ sáré. which I wish pẹ̀lú jẹ́ ìlú mi. ẹ máa bọ̀ sáré. àyè <laughs> wá sáré àáfù yín lẹ̀ ẹ máa bọ̀ lù mí. <laughs> ọlá àgbà ọlá àgbà ọlá àgbà ọlá àtúbọ̀ sí ní ọ̀run. as from next week now uh, we are ready to disburse about almost two million naira. wow. to Nigeria so láti jẹ́ àwẹ̀ ní o torí àwẹ̀ cause of Chief Sunday Igboho ó pa tán fún wa lówó yẹn sìn. Chief Sunday Igboho one million naira. àwọn tó tún pè tọ́jú rẹ̀ wọn bí àwọn Kassim later àwọn kọ̀ọ̀kan tó pè yẹn àwọn náà tún donate additional one million naira wow. just in two only two people. okay so we thank God so by next week we are going to disperse more disperse more money into uh, the people àwọn tó ń gbàwẹ̀. okay she get so because èsì náà àwọn èèyàn ní di ẹ̀pù wa. Mm. so sir mo fẹ́ opportunity kan ni pé nípa àwọn nǹkan tí mò ń ṣe ṣe pé tẹ́yìn bá ní foundation owó tí wọ́n ń fún mi ní foundation it is, it is not my money owó ti tèmi mò ń tẹ́kẹ̀ àwọn family mi gbàgbára mi ṣe mọ́ hmm. owó eléyìí sìn àwọn tó fún fún embassy foundation lówó àwọn committee wà tán jókòó lórí ẹ̀ àwọn non disburse owó yẹn not me. Mm. but people come to my inbox pé ah, ẹ̀mí làbúrò yín níbì kan ọ̀tẹ́ pé ẹ ti fún mi ní owó no foundation kò ń ṣòwò it is not my money i'm using this opportunity to tell everybody hmm. owó tèmi ti má fẹ́ fún yàn máa fún yàn mo ti àwọn family mi nǹkan tágbára mi ká mò ń ṣe fún wọn but eléyìí is for the foundation owó ayé ni owó ayé owó olú ni owó ayé ni ànàmọ́ hmm. náà ni àmọ́nà ni a sì gbọ́dọ̀ jàǹbá àmọ́nà <laughs> àbí òun ni wọ́n sọ ń lọrin bóun ni wọ́n sọ ń lọrin. bẹ́ẹ̀ni o agbọ́dọ̀ jàǹbá àmọ́nà ni. ọlá fún àbáríkà sí so ká tó ká tó máa fi léèṣe lọ sà ṣé ẹ wá yà sí ìdí entertainment wọn rárá ni àbẹ̀ṣe ń bọ̀ ń bẹ̀. àmúṣínbọ̀ inú summer time ń sìn mú àwòṣùpá mo máa gbóṣùpá wá sí Germany lágbà ọlọ́run by the special. ok àjọṣepọ̀ yẹn àtòṣùpá sí. máa gbóṣùpá wá. ẹ̀yà àtòṣùpá mo ní àjọṣepọ̀ yẹn ṣì wà dáadáa àjọwà then oríyọmí oríyọmí náà tó ń kọrin òun náà òun mọ̀ ń bọ̀ wá. ẹni ẹni àtúnṣe wa ẹbí nǹkan àyè tó gbogbo àti gbogbo gbogbo àti rẹ tọ́sọ pé nǹkan ariwo rẹ ṣùgbọ́n oríṣùpá ẹ̀ I spoke with him we talk èmi ni mo tún sọ fáwọn ẹ̀ pé òkè kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò ó. oríṣiríṣi ìṣẹ̀ la ń gbọ́ àwọn kan ní ọba oníjẹ poison ni wọ́n ní kò lè dúró kò lè dúró kọrin mọ́ ó ní òkọrin ni kí lẹ fẹ́ sọ pa ilé sà. no no no it's it's it's like pé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunny Adé ń gbà yẹn. Hmm. ṣẹ́tẹ́yìn máa ń ṣiṣẹ́ ṣùgbọ́n a máa gba show from monday from monday láti gbà tí ìgbà tí mo fi wà lọ́dọ̀ òṣùpá yẹn a máa gba show láti monday to sunday monday yẹn sì ó lè jẹ́ pé show àwọn show kan wà tẹ́ pé àwọn fans ni wá kí wá lé ní monday or tuesday kó máa wá ṣe birthday surprise fún wa wá ṣeré fún wa tó bá di àti wednesday yẹn wọ sunday ó máa máa play ni. kò sí sinmi rárá. a dẹ̀ dúró kò sí a dẹ̀ dúró for how many hours ó lè jẹ́ bíi kò dàbí àwọn hip hop tó ń gbé just one song and everything sí òun máa kọrin kí everybody for eight hours or nine hours. straight. continuously tó bá tó wá délé náà ṣẹ́gun tó bá tó sùn náà a máa rò pé tó bá dọ̀la òun fẹ́ ṣe rẹ́kọ̀d òun fẹ́ ṣe kíní kan a máa ro a máa ro oríṣiríṣi ṣẹ́tígẹ́t no only the rest so that is the only thing mo dẹ̀ dúpẹ́ pé nǹkan tó ṣe lọ́wọ́ ń sìn nìyẹn ó ti rest. so gbogbo kò dẹ̀ sí ìyẹn tó ṣe ju pé ó ní di rest lọ. so gbogbo ó jẹ poison ó jẹ kíní kan yẹn ìyẹn àwọn èèyàn kan fi. no no no no no no no kò sí nǹkan tó jọ. Hmm. nǹkan tó ṣẹlẹ̀ sísan ní adé ń gbà yẹn pé pé sọ̀rọ̀ wọn náà poison yẹn ni ó dẹ̀ ń sọ ńgbà tó dé pé ara ń fẹ́ sinmi ni àgbà sísan ní adé ti rest ní ìṣe ìkan ṣẹlẹ̀ sí mọ́ ni. Hmm. they need rest. ìnìnà ẹ mọ̀ pé nǹkan tó ń pa àwọn òṣèré wa náà nìyẹn hmm. most people a ní tíátà i'm into theatre industry nígbà tá a fi wà níbi tíátà yẹn tá a bá ń kọ story unlike a máa ṣiṣẹ́ òru. bẹ́ẹ̀ni. ṣẹgẹt tá a bá fẹ́ kọ story a máa ní ẹjẹ́ ká pàdé lóòótọ́ bàbá yìí òru la máa ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ tán náà tá a jí lọ́sàn náà a ní ṣe ni a ní rest a máa ya fíìmù wọ òru ṣẹgẹt a tún ní sùn ó lè jẹ́ pé ohun táwọn onítíátà ń sùn tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ ó lè má ju three hours lọ. in a day. ìlú tó ti ṣe three hours yẹn wọ́n tó lọ kan lẹ̀kùn mọ́ director lórí àbí artist kan lórí bóyá wá ṣiṣẹ́ wá ṣiṣẹ́ i can cite one example gbàtí mo fi ń ya agbófinró ìjẹ̀ṣà ó ṣiṣẹ́ mọ́jú wọ bíi five o'clock ó wá lóun fẹ́ lọ sùn ó ti rẹ̀ ń ó lọ sùn by nine o'clock director mi jẹ́ nìkan tí ò kì í sùn òun ti jí ní seven àkókò wá sùn ní five o'clock director ti jí ní seven o'clock láàárọ̀ ó tún ní káwọn ají everybody wọ́n lọ bá Ìjẹ̀ṣà nínú yàrá ní nine o'clock ó sùn ní five wọ́n lọ jí ní nine ìgbà tí mo wọlé tí mo rí tí ó ṣe ń sùn yẹn àánú ẹ̀ ṣe mí gan pé ẹni yìí ní the rest náà pé èmi mo níṣẹ́ kí ni mo fẹ́ ṣe. mo hmm. láti jí ó jí ó ní ṣíṣẹ́ ti yá ni mo ní ah orun orun wo rẹ̀ tí ìrorun sùn mo dà ó yà wá ṣiṣẹ́ ó tún ṣiṣẹ́ yẹn di alẹ́ ọjọ́ kejì ni alẹ́ ọjọ́ yẹn náà so gbogbo ẹni mò ń rò lọ́kọ̀ pé téèyàn bá wá ń ṣe báyìí báwo ni òsín tẹ̀lé ní ẹ̀tìyàn hmm. even gan in Nigeria of a thing tá a ṣe wáyé sí tó bá rẹ̀yàn mo ṣe wà bíbí nílùú yìí náà ń sìn téèyàn bá ti ṣe eight hours wọ́n sọ fẹ́ pé go and sleep go and rest tó bá lórí ń fún ẹ they will not give you paracetamol they will not give you anything go and drink water and sleep nǹkan tí doctor máa sọ fún ẹ nìyẹn we need rest oorun mélòó lèèyàn ń sùn ní Nàìjíríà ẹ̀yin náà ẹ bá mi wò ó náà àwọn èèyàn close ní seven ní five o'clock kán tó délé ó di ten o'clock àbí eleven o'clock wọ́n á tó pa àwọn fẹ́ wẹ̀ àwọn fẹ́ jẹun àwọn fẹ́ ṣe ó di twelve o'clock wọ́n á tó jí ní four o'clock kí àwọn aṣípẹ́ yẹn fún four fún four years or five years báwo ló ṣe ní máa reduce age yàn hmm. attack máa wà náà for gossip nǹkan tó ń ṣe àwọn òṣèré tíátà nìyẹn ẹ woru murphy tó kú yẹn sìn nobody nobody care to know tó ẹgbẹ́ lóyìnbó ni wọ́n á gbé lọ sí kíní pé kí ló pa sódà láti fi kọ́ àwọn míì lọ́gbọ́n wípé nǹkan wọ́n á disclose ẹ̀ openly wípé nǹkan tó pa ẹni ilé o sódà lẹ́yìn yòókù ẹ má fọwọ́ sí kòtò yẹ o kí ló pa Yomi Ogunmọ́lá stress ni na hmm. stress tẹ́ ẹ bá ti wà too stressful jù irú eh, èyí tó kú ní ẹjọ́ mẹ́ta yìí náà ń sìn sí kọ́dìrì hmm. stress ni kò sí nǹkan kan kò sí nǹkan kan ó ti stress ara ẹ̀ jù because wọ́n like iṣẹ́ tẹnikẹ́ni bá like wọ́n like iṣẹ́ gan. passion la máa drive wọn. tòrútòrú yẹ tòrútòrú yẹ pásítọ̀ tán ní fúnṣẹ́ yẹn kẹ́ má fún wọn lówó gan wá ṣiṣẹ́ yẹn ẹtikẹ́ẹ̀tì kẹ́tí mo sọ sí sotẹ́ yẹn bá ṣiṣẹ́ yẹn gbọ́dọ̀ wá fẹ́ràn ara ẹ̀ how many of them ló ti lọ check bpa last how many of them so that, that is hmm. it ẹ ṣe gan. bí báyìí sì tó bá ti pé fifteen years tó bá ti pé fifteen years wọn á ní kó lọ ṣe test kan pé bóyá o wà liable to have cancer hmm. in the next five years. wọn á tún fún ẹ lówó ni o tó bá wá wọn á send invitation letter ṣe tó bá lọ wọn á tún fún ẹ ní twenty euro equivalent to almost thirty five thousand naira. Nigeria money. wọn á ní kó wá ṣe test bí pé bóyá o ti pé fifty pé bóyá o wà liable to have cancer in the near future wọn á ṣe test yẹn fún ẹ báwo ló ṣe ń tọ̀ wọn á béèrè yẹn lọ́wọ́ ẹ wọn á wọn á gbogbo everything wọn á ṣe àwọn independent bodies ló ń ṣe ló ń ṣe àwọn NGOs àwọn ń ṣerú ẹ̀. So, so that is it àwọn nǹkan ta fẹ́ ta fẹ́ tún fẹ́ ṣe nìyẹn nípa pé òkè tá a bá tẹ̀ gbèrú yẹn wá irú hospital yẹn sí oníoríṣiríṣi nǹkan tó wọn máa tó fẹ́ gbé wá yẹn àwa kọ́ la ní equipment tó fẹ́ kọ́ àwa kọ́ la máa kọ́ ṣẹ́gẹ̀tì wọ́n kàn fẹ́ establish pé sickle cell anemia patient wọ́n wá gbé gbogbo treatment tó ń ṣe fáwọn ọmọ ní sickle cell ẹ̀mẹ̀ wọ́n gbé wá síbẹ̀ so that is nǹkan tí embassy foundation dúró lórí tá a dẹ̀ fẹ́ ṣe ọlọ́run á dẹ̀ fún wa ṣe. amen ẹ ṣe gan àwọn àríwá o ó dàbọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye. ẹ máa wò ó ẹ máa wò ó.